gbọ́ ọ̀rọ̀ ọlọ́run gbọ́ ọ foundation ni wọ́n ń ṣe yìí o ìpìlẹ̀ ilé ni wọ́n fi lélẹ̀ yìí wọ́n fi ìpìlẹ̀ ilé lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló fi ìpìlẹ̀ ilé sílẹ̀ ayọ̀ ló fi ìpìlẹ̀ ilé sílẹ̀ ayé ló wá sọ di nǹkan míì ìwọ wo ló wá ń ronú ní wákàtí ọ̀wọ̀ yìí láti fi ìpìlẹ̀ ilé lélẹ̀ láti kọ́lé láti dín ńlá bí o ṣe ibi tí wọ́n ń gbé lọ́wọ́ yìí ayé ò ní sọ di sàárè mọ́ ẹ lọ́wọ́ eléyìí ò ṣe sàárè o bí wọ́n ti ń gbẹ tó bẹ́ẹ̀ ni wọ́n máa lé bọ́ọ̀kù lé lórí tẹ́lẹ̀ yìí máa bẹ̀rẹ̀ sí láṣeyọrí dájú bẹ̀rẹ̀ sí kọ́lé lọ tí ìdádúró ní dé báyé rẹ̀ bẹ́ẹ̀ náà ní ìdádúró ní dé báyé rẹ̀ tó o bá rí àmì ṣe sí ohun tí mo fẹ́ sọ yìí ìwọ táyé tí wọ́n sọ ìpínlẹ̀ ẹ di sàárè ní orúkọ Jésù mo dá gbogbo májẹ̀mú ẹ̀gbẹ́gbì dúró nínú ayé rẹ̀ ó yá bẹ̀rẹ̀ sí ṣe lọ lórúkọ Jésù Olúwa.